arábìnrin aláboyún yìí wà nínú ìdààmú nítòótọ́ àwọn ìṣòro onírúurú ló bá oyún wá ṣùgbọ́n ṣíṣe àyẹ̀wò ètò ìtọ́jú ìlera náà ní wàhálà tiẹ̀ ó ti gbọ́ pé ní àsìkò tirẹ̀ ètò ìtọ́jú náà lè má ṣeé ṣe tàbí kí owó ìtọ́jú náà gara ìnáwó tí a kò gbèrò láti ná ló sọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sínú ìṣẹ́ fún irú obìnrin bẹ́ẹ̀ àti àwọn ẹlòmíràn bíi tirẹ̀ la fi ṣẹ̀dá ètò ó ṣe ìrànlọ́wọ́ nípasẹ̀ pípèsè owó láti ṣe àtìlẹ́yìn fún aláboyún ètò momcare jẹ́ ètò àwọn aláìsàn tó gba ẹ̀rọ ayélujára láàyè àwùjọ tí ìyá àti àwọn olùpèsè iṣẹ́ ìlera lè fọkàn tán níbi tí wọ́n ti gbà lórí ọ̀nà ìtọ́jú tó péye fún aláboyún àti ìdíyelé tí a ti pinnu tẹ́lẹ̀ ní báyìí ìdánilójú àti ìṣedédé wà àti pé owó pínpín sí olùtọ́jú dìgbà tí ìtọ́jú bá di fífún àbájáde rẹ̀ ni pé àwọn ìyá ní agbára láti ṣe ìmójútó ètò àti láti dáwó pamọ́ fún ìtọ́jú wọn àwọn olùpèsè ní ìdánilójú pé owó ìtọ́jú tí wọ́n pèsè yóò jẹ́ sísan ní kíákíá àti pé olùsanwó onírúurú ó sì rí wípé owó wọn lọ síbi tí ó tọ́ èyí tí ó ya àwòrán kedere nípa ìgbìyànjú wọn pẹ̀lú ètò ìtọ́jú ìyá gbogbo ìyá wà nínú ìsopọ̀ àti ààbò tó ń ṣẹ̀dá ayé tó dára jùlọ fún ìyá àti ọmọ